قال أعلم بكم بأسماء فلما أنبأهم بأسماء قال قال لم أقل لكم إني أعلم السماوات والأرض وأعلم Gunawan وإذ قلنا للملائكة آدم فسجدوا إلا آدم من الناس وقلنا يا آدم وزوجك لنا وكلا منها رغدا حيث وكلا منها رغدا هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمة التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي العهد وإياك فآمنوا بما لا تنقص قوما تعبد ولا ولا تكثروا بآبائي فأنا قويلا ومجالا فاستغفروا ولا تنسوا حق الباب وتكتموا الحق وأنتم تعلمون وقل ولا نفعل وتعلمون عن الله وأنزلت على الهدى وأنزلت الكتاب أفلا تعلمون واستعينوا بالصبر وإنها لكبيرة إلا على الخاسرين الذين يظنون أنهم لا يصبرون إليه يرجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن شيئا ولا يقبل منها شفاعة ولا يقبل منها شفاعة ولا يقبل منها عدل ولا ينصرون وإن تبتلناهم بالآية وعسى يكونون سوءا عذاب لهم يحبون أبناءهم ويكرهون دماءهم وفي ذلكم بلاء من ربكم العالمين اللهم الله على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته Ẹgbẹ́ tí adarí ọ̀sán sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àti àwọn ọ̀tá ààrẹ ọlọ́run ti adari osan fún àwọn ìṣèlú ìlànà ìlú àwọn ìṣèlú ní àwọn ìlú àtọ́lọ́ ọlọ́run padà àtọ́rọ́ àlékún ìrẹ́ àlékún àtọ́lọ́tò fún àmẹ́lùwà mọ̀mọ́lá sọ́nà ọmọ àwọn àmẹ́lùwà àwọn alẹ́ àwọn ọmọ gbogbo ẹni tí a lè gbàgbọ́ ọ̀rọ̀ wọn náà ń gbàgbọ́ yàrá àbẹ̀rẹ̀ ọmọ sọ̀kan lọ́wọ́. تعالى مشكلة البركة الشعبية العربية أو كتاب أو كتاب أو كتاب مصدر الله سبحانه وتعالى باب كتاب يدوي أو كتاب كتاب دعاء يا صلاة يشرب بدون الله صلاة الله عز وجل وشرب الجماعة جماعة المسلمين والمسلمين tẹ̀síwájú ọ̀rọ̀lọ́pàá ọ̀dọ́gbọ̀n ọlọ́pàá sùkánù wàtàlá òfin dá wa lẹ́kọ̀ọ́ wa ní ìṣàkóso alùpàán kíkà rẹ̀ gbọ́ rẹ̀ wà sí ẹ bá ń sàn tí ẹ bá ní orí sí àwọn pẹ̀tẹ́rọ̀ ọba rẹ̀dá wa tó sọ mẹ́ oníyànjọ ọlọ́run ọba ẹ̀yìn yóò bàbá jù. Ibi tó bá ń sàn àwọn ẹni ṣáájú ó ti lọ bọ́ wọn. bó ṣe rí ó jẹ́ wípé ọmọ rẹ ó lè tó ó bá fọkàn sí kẹ̀kẹ́ wọn sọ ó sì rí àpá síta wọn nínú ọ̀rọ̀ náà. ẹ bá tọ́ka àwọn ẹni fún yẹn àbámu ara ọ̀sán ara yóò tó ti o ó sábà bí tí o tó kò ní tó kò ní ìdáná. ẹ bá tọ́ka àwọn ẹni fún yẹn. Allah subhanahu wa ta'ala yóò lò ó tó àbí ó lè tẹ̀ ẹ́ ó tó rọ̀ díẹ̀ láti wá lọ. Kò jẹ́ kí àwọn ọ̀hán ìrántí ní ọ̀rọ̀ ọ̀hán. Allah subhanahu wa ta'ala ó gbọ́dọ̀ láì ṣùkúrán ìrántí wà lọ. Kò jẹ́ kí àwọn ọ̀hán ìrántí tá à ń gbọ́ àlàyé ẹ̀ ọmọ àbájọ́dá wa ó gbàgbé pọ̀ ọ̀gbìn wa láti ìfúnṣùpá tó ti wá. ثم رأينا مش دعنا إنه ولي ذلك القادر عليه إذا كانت تقول عنها ذلك الله خلق من الشيء الرجيم ولا يوم المقدمة عن نفس الشيعة ولا يقبل منها الشفاعة ولا يقبل منها عارف ولا حسن أن رأيك في الآية الله سبحانه وتعالى والاستقدام له وهو بعد الصلاة olùdókòwò bá wà pàdé ìkọ̀wé bẹ́ẹ̀ náà ló jẹ́ ìlọ́pàá tàbí oṣù ìwé. Tí ọjọ́ sọ́pọ̀ ọjọ́ tí kò sí ẹni kankan tí ìrìn àjò sọ. Kò sí ẹni kankan tó ṣe pa ìwé yìí. Ẹni ní bá jẹ́ ẹ̀ka pàtàkì oṣù. Yàrá ìjọba. Bákan náà, Allah subhanahu wa ta'ala. òṣìṣẹ́ tàbí ẹ̀rẹ́ ní sí ìyá òde ẹgbẹ́lọ́jọ́ ìyá máa ń fi òbí yóò kù wá ibi táwọn bá ti fún gbogbo ìtàkùn yín láyé táwọn ọ̀fẹ́ ìrìn àwọn bá mi. táwọn ṣe ti di ọmọ ìyá ọmọ ìyá ọmọ ìyá òṣìṣẹ́ tàbí ọmọ ìyá láàrín ọmọ ìyá ní àmì òṣìṣẹ́ yóò fi jọrọ ìyá ọlọ́run bá fún lẹ́yìn. bákan náà ẹni tó ràn wọ́n lọ́wọ́ ẹjọ́ ìyá rẹ̀. ala subhanahu ahụ ọsọ ilé yìí fún àwọn bàbá sọ yìí lẹ́yìn màtó tí fún ọkọ tó ní ìjọba lẹ́jọ́ rẹ̀ àṣọ àti wọn tó padà hàn tó rán lòdì. ó tún kúrò nínú ìdá ó tún fẹ́ẹ́ ní àmì yìí alẹ́ yìí ọlọ́run fẹ́ẹ́ padà àwọn ilé náà àti tóbi ẹni wọ́n mọ ọlọ́run ọba ní ọlọ́run. Bíjẹ̀ ọlọ́run pọ̀ lórí èèyàn sí ó yẹ kí èèyàn ti di ìjẹ̀ra yẹn wípé ìjẹ̀ra ọlọ́run ọba yìí ó ti gbogbo èèyàn sí kan ẹ̀dá ọ̀run máa ń ṣe ìjẹ̀ra ọlọ́run ọba ó yẹ kó wáyé ìsúnmọ́nà ọba ṣe ìgbọ́nà ọba yé inú rẹ̀ ẹ̀kọ́ ìgbà wọn. Ẹ̀rọ عليه الصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم ìwà tọ́lọ̀ ọba sọ́ra ó ní á tọ́lọ̀ ọba sọ yìí ìyẹ̀bùrú wa ní àásù aláṣọ àwọn ọ̀tàkàlà ìdíra tó ṣe pè ìdíra tó kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá fẹ́ wò ó bóyá yóò fi súnmọ́ wọn ọlọ́run ọba sí yóò padà sọ òpin ó mọ̀ sí pé ìgbà tó ń jẹ̀rọ ọlọ́run ọba ní máa ń gbé ẹ̀dá tó bá ronú ẹ̀dá tó bá ní àkárì ní máa ń gbé ẹ̀dá tó wà lọ́sùn àná àfọ́dún èèyàn ó ní ìtẹ̀ra ní ọmọ ẹgbẹ́ ìṣẹ́ tó ṣẹlẹ̀ àmọ́ pàápàá jùlọ ọlọ́sùn àná. ọba ọba aláṣọba àwọn ọ̀tá àrùn ó ń ṣẹlẹ̀ láti wọlé ó ń rọ òjò ó fọ́nà àwọn ọ̀tá yìí àwọn ọ̀tá tó wọ́n lówó lè kú ọlọ́ọ̀bá sọ́kànlá wa tọ́lá ọ̀jẹ́ ká ìmọ̀ fowóra fẹ́mi lábìlú tí ẹ bá fowóra fẹ́mi lọ́pọ̀lọ́ síbẹ̀ tí ó fi mú yóò mọ iye owó tó wọ́n nà ní ìgbà mi àwọn ọ̀rọ̀ ìdájí ọlọ́ọ̀bá kọ̀ọ̀lá sọ́jà àwọn ọmọ mi sọ ẹ́ ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ náà wọ́n létí àwọn ìjẹ́ra ọlọ́ọ̀bá ni àwọn ọmọ mi ṣe tọ́nà ọ̀dí wọ́n ti يسرونكم سوء العذاب يدمرون أبناءكم ويستحيون النساء وفي ذلكم بلاء من ربكم على الله سبحانه وتعالى ọlọ́run wà ní ìfẹ̀jẹ̀ ẹ̀tún rántí o ẹ̀rántí o nígbàdí o mẹ̀jẹ̀ fún mi náà ní nígbà tí lọ́dọ̀ àwọn èèyàn وإن جئناكم من آل فرعون واذكروا إذ أنقذناكم من من آل فرعون التي ثم دعوا الله سبحانه وتعالى عني لو فرعون تعلمنا أو أفعل لك أفعل بآية أو بنو إسرائيل كي أن صلى الله عليه وسلم أنت آية يقول جماعة sí àwọn ọlọ́wọ́ bá là lọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn. àjùbá àdòdò àbí àbàbá ńlá àwọn ṣùgbọ́n wọn bá lọ kú. ìgbà rẹ̀ sọ pé ìjọ kò fẹ́rẹ̀ sí wọn àjùbá ìdẹ̀rẹ̀ tọ́lọ̀ máa ṣe lórí àwọn bàbá ńlá ẹ̀yàn tààrọ̀ fún ọjọ́ dẹ̀ra ọjọ́ àpọ́nlé fún àwọn ọmọ rẹ̀ ìjọba ìpínlẹ̀ kó kúkú ẹ̀ta tí wọ́n wá wà ń bẹ̀ ní ẹ̀dùn ara ò àpọ́nlé ẹ̀jẹ̀ yẹn iyì yẹn kú lọ́dọ̀ yìí. wọ́n yìí lẹ́yìn yẹn kò mìíràn á lè fara àwọn arẹ́kọ̀ọ́mọ yẹn pé kún yẹn àwọn tí wọ́n dojú kọ sáfùsọ lásán kàkùrọ̀ á nì fún àwọn àrọ́mọsọ́mọ àwọn ìrẹ̀ ẹ̀ tẹ̀lé yìí. ẹ̀rọ ìpínlẹ̀ Yorùbá bó ṣe rẹ̀ mi ẹ̀ máa jọ ọmọ ọba. kódà kó já pé fifty years ago lọ́ba ti kàn wọ́n lé wọn kẹ́yìn ṣáláṣì yẹn àkúrẹ́ yẹn tó mọ̀ bẹ̀rẹ̀ àfẹ́ ẹ̀ mẹ́ta àwọn bá ní wọ́n kọ̀ máa ń rọ̀ sára kò ṣe ìtumá sọ̀rọ̀. wọ́n ti jẹ́ iná ìsinmi àwọn àdìsọ̀ àwọn wọ́n ní bàtà àlàyé kúrò níbi wàhálà àdìsọ̀ àwọn àìsọ̀ àwọn àìsọ̀ àwọn àìsọ̀ àwọn àwọn àfa àkọ́kọ́bà akẹ́wọ̀n wọ́n ti wọ́n sọ pé ààbẹ̀yàn ẹgbẹ́ ìmọ̀ ìjọba ẹgbẹ́ sífà ọ̀rọ̀ àmì sọ̀rọ̀ bá wà lọ́wọ́ sọ́lá láwọn sọ́lá aláàmù hàmmadé وعلى آله آل النبي هم أتباع من àwọn ará ilé ẹni sọlá lọsọlá àwọn ni àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà rẹ̀ àwọn ààrẹ tàbí àwọn náà ni àṣìbá ó nàbí ààrẹ èèyàn àwọn náà ni àwọn tí wọ́n jẹ́ ìjọ èèyàn ìlànà. Àwọn ọ̀rọ̀ wá sọ́dọ̀ àwọn ṣíkà. Àwọn sọ wípé a ti tàbí Fàáfímà Hasan Pàpàtà. Àwọn ilé yìí kan àwọn náà ni àrùn ọ̀nàmọ́sọ̀lá ọ̀sán. Áyà yìí ó wà nínú áyà táwọn afọ àfihàn lọ́dún lórí àwọn ṣíkà káàkiri sí lọ́wọ́ yìí. Ìgbè ẹ bá sọ wípé àrùn ọ̀nàmọ́sọ̀lá ọ̀sán náà àwọn áyà nìyí àwọn aráàlú rẹ̀ ti sẹ́yìn òṣooṣù pàdé máa ń sùn lẹ́yìn. táwọn abúlé lórí pé ọ̀tọ́ ni wàá ń jẹ ìdá fúnmi áálì fìràhùn ọmọ fìràhùn ní ìlú rẹ̀. tẹ́wọ́n sọ pé báyìí àìdí mo ṣe bẹ̀rẹ̀ yìí. tẹ́wọ́n sọ pé áálì nàbí òun náà ní Fátímà tó sọ fẹ́ ẹ̀mí tó láti àti àwọn ọmọ rẹ̀ fẹ́ ọ̀sẹ̀ yìí. tẹ́wọ́n sọ báyẹn sọ̀rọ̀ àwọn pàtàkùn wà ìmẹ̀jẹ̀rì náà kò bẹ̀rẹ̀ ààrẹ fún àwọn ààrẹ fún àwọn ọmọdé ara rẹ̀ àwọn olóòrùn tó bá túbọ̀ sí àwọn àbá fi ààrẹ rẹ̀ ọ̀fẹ́ rọ́ dà lórí àwọn ọmọ rọ̀. ààrẹ fún àwọn ọdún ìbára kọ́ọ̀bì àwọn ìjọ rẹ̀ àgbà àwọn ẹ̀dùn wọn tẹ̀lé lánàá rẹ̀ àwọn tí wọ́n dúró lórí ìtọ́sọ́fọ́ lórí àbáwọn àmì ìṣẹ̀lẹ̀ ọmọ ọlá wọn ni àìsèrè àwọn àwọn jẹ̀mọ́ rẹ̀ lórí àwọn àmìlẹ̀ àwọn ní ìfẹ́ ìyàrá àwọn àfáàmù àwọn kọ́ọ̀mù àti báwọn àwòrán ọmọ ìpele àrùn ìgbàlejò ìṣọ̀rọ̀ àwọn àmì èèyàn. gbọ́dọ̀ àmì yìí ẹgbẹ́ rẹ̀ sọ ó túmọ̀ pé aláàbọ̀ sọ̀rọ̀ hàn wọ̀ta àrùn ọba ńlá ni ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ ni. ọlọ́ba ìwà ìjẹ̀jẹ̀ ìlẹ́kùn mi ní àálù tó àwò. Allah subhanahu wa ta'ala kò dá kọ̀ fún ọ́n nìkan bá hàtù. ọlọ́ba dá kọ̀ fún àwọn pẹ̀lú àwọn ìdá rẹ̀. nítorí pé tí wọ́n máa ti dá kọ̀ àálù fún àwọn èèyàn lágbájá lágbájá yẹn ọ̀rọ̀ kan lákọ̀ọ́kọ́ ṣáájú àwọn èdè dákọ̀lá fi ìdálé kẹ́dùnkú náà wọlé yẹ. Tọ́pẹ́ áàlù ní àti aláwọ̀ sọ́lẹ̀ ara áàlù mọ̀sàtà. Ẹ̀sìn àti máa nàlẹ́. Bàtà pé àwọn mùsùlùmí lọ́mọ áàlù Muhammad àwọn áàlù Muhammad yẹn. Wọ́n lẹ́tọ̀ọ́ sí sàràtù yẹn bí kì í bá ṣe pẹ̀lú kí ni o bára ń hà àmàjẹ. Èyí ìjọba. Ìlú ẹ̀ka ní sọ́mọ́ àlọ́ sọ́ńdàrà táwọn èèyàn bá gbé gbàgbá fún àdéhùnsánlá àwọn ọ̀sán àwọn ìlú ṣàdúrà pọ̀ àwọn ọmọ sọ̀rọ̀ àlá àlìkùlà gẹ́gẹ́ bí wọ́n sọ fún àwọn àlìkùlà àdìkàwọ̀ kọ́ ọ̀nà sọ̀rọ̀ àdìkàwọ̀ tó ẹni tí wọ́n fi ó hàn rẹ̀ tí wọ́n fi ó àwọn àánú rẹ̀ sí lára ẹni yẹn ó ń tó ní nǹkan yẹn gbèrú lákọ̀ọ́kọ́. اللهم صل على آل محمد وصل صلاتي يا على الله لا توصي لا خطم وعلي وعلي وعلي وعلي نجيناه من آل فرعون إذا عم تبعي فرعون صلى علي أبي أوفا أوفا ناتي أقبل سوا ربنا اللهم صل على آل أبي أوفا سواء مطمئن وعلي نجيناه من آل فرعون أجيب àgbàtàwọ̀ náà tá a là ń níbi ìrà àwọn ètè rẹ̀ wàhálà àti àwọn èèyàn rẹ̀ mọ̀tò. Lọ́wọ́ fún ọ̀dọ́lá náà sọ pé ìnàjà ìnáwó ní ìrà àwọn wàhálì fàlà. Wọ́n sọ wàhálì ìnàjà ìnáwó mi náà lè fàlà. Àwọn àwọn ìnàjà ìnáwó ní àlè fìrà àwọn. Ẹ̀rín

àtọ́mọ́lé fìràhùn ìtò ṣe táwọn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọ́n ìbẹ̀jẹ̀ iná kò fìràhùn lè fìràhùn lè tó wúlò kò sọ àlàdà fìràhùn yìí yẹ tó wúlò kò sọ àlàdà ìbí wúlò kò sọ àlàdà. fìràhùn ó ń fi ojú yín ṣe wàhálà ìjìyà ó lé ìlànà ìdáwọ́n ìṣẹ̀lẹ̀ yìí. ń fi yín ó fi ń bẹ ìyà tó le ó fi mú yín gbolẹ̀ pẹ̀lú ìyà yẹpẹrẹ ó dà ń dà yín síta tó pẹ̀lú ìyà lè sí kùlàbùlà. ẹgbẹ́ nígbà yìí wọn kọ̀ọ̀rọ̀ àwọn ṣẹ̀rí aláwọ̀ bá ń gbé fèrè àwọn ìsẹ́lẹ̀ ẹ̀fọ́ ìsẹ́lẹ̀ ẹ̀fọ́ àdá àwọn ọgbà ẹ̀jà àwọn.

bí fìlàhàn bó ṣe ti àwọn ọmọ ìṣòro yìí lẹ́yìn pé ọmọ wọn lẹ́sìn ó dẹ́gbẹ́rẹ́ wọn. nínú ìyẹ̀wò rẹ tí ìyàtọ̀ wa fún jẹun ìyàtọ̀ fún jẹun pọ̀ ìgbé ètò wa ra ìdúpẹ́ ní pé yorùbá ti rẹ̀ fún náà náà mọ́ ẹ̀sà. ìjẹ́kùn bẹ́ẹ̀ yọ àyà bàbá fẹ́ gbogbo àwọn ìjọra wọn nípa tó bàbá wọn nípa rà áwọn nínú ẹ̀ náà ni pé ó ń tò wọ́n nínú ẹ̀rú ìgbẹ̀sùn fún náà fún ṣòwò àgbà. ó sọ yìí ní sàáyé náà àṣàrí ìbẹ̀tì rà náà oní ọ̀nà ẹranko tí wọ́n ti káàkiri ẹni pé ẹranko tí wọ́n ti tí wọ́n jẹ ká tó táwọn olú àwọn olú àwọn àlùfáà ní ìlú ẹrú tò nínú ìlò burúkú ìlò tí ò dáa ìlòdàn bíi òníwá ni pé ìdábì ọ̀húnrẹ́ àbẹ̀rẹ̀ ẹ̀rọ ìdábì ọ̀húnrẹ́ àbẹ̀rẹ̀ akúwọ̀ ẹ̀sán yúnà tó طيب الله سبحانه وتعالى هو الذي جاءناكم هذا كنا طالعين من على الأرض هو الذي عبروا أبو بكر هو الذي عبروا فرعون وده يكون فرعون يعني فرعون على فرعون وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يدبر أبناءهم ويستحيي بصرنا منهم ويستحيي نساءهم إنه كان من المسلمين ayé àyà máa fi ìṣẹ̀ fìràwùn àlà tó fìràwùn tẹ́ rí ẹ ó jẹ ìjàmbá lórílẹ̀ o àlá ó lu ayé àbí ètò tọ́ wọ́jà àlà àlà àṣì àà ilé fìràwùn ṣe ń gbé àwọn bàbá ìsọ̀rí wọn ti sọ̀rí sọ̀rí ìlú omi tó yẹn lẹ́yìn ẹran ló kó owó pọ̀ tó ìlú àwọn èèyàn ń lu ẹran. تعالى أهلها يعني يستمر بعض قدمه اللوم دمارة اللو على الضوء يا ما يا كوبة ببعض يوم أو يصومونكم اللو اللو أنا يعبد صومه وما دع وما جل طبعا مش لو يجمعنا اللو الجو نفسه سبب بوري واحد ọ̀gá nínú ìdílò rẹ̀ ní sẹ́yìn bá bí ọmọ àbúráwò wọ̀yà sáyé nípa ń pa àwọn ọmọkùnrin wọn ń fi àwọn ọmọkùnrin wọn ìdí wọn. nínú àyà ilé ìgbà kọ́rọ̀ iná ọlọ́wọ́ bá iná kùnmi áàrẹ fún àwọn ìjọba kùnmi. ọlọ́wọ́ bá nígbà tí àwọn ọlọ́ọ̀ta là ń kúrò níbi wàhálà pèrè àwọn ọ̀làtọ̀wọ̀n ìyá rẹ̀ yẹ̀sùn múnà kùnmi tó àdá. ṣé wáyé pé ó ń lò yín bí ìlò ìbàjẹ́ nílò nílò ìjẹmọ́lẹ̀ ìmọ̀ yín obìnrin ló ń bí gbolẹ̀ nílò nílò ẹtí òdùsù. Allah subhanahu wa ta'ala aláwọ̀ afẹ́ sàlàyé lílò ìjẹpẹrẹ àwọn olùgbàgbé òun náà àbùnà àpọ̀ wọ̀yẹ̀sàhìún náà ìsà. níbi lílò ìyẹn tó dojú yín kan yìí ó náà ní pé brown ó ń pa àwọn ọmọ ọkùnrin ní ó ń ṣe àwọn ọmọbìnrin ní òkúlẹ̀ àwọn àgbàlagbà wọn ní bí ò bá sì obìnrin yìí jẹ́ òmòlù bí ò bá sì obìnrin yìí jẹ́ òmòlù kí ló fà á sí fúnra náà lọ́sọ̀rọ̀ àárẹ̀ ó fi di pé ó ń pa ó ń bí ìrẹsì fòlù nígbà tí wọ́n ti fọ́ sí ìfòlù ẹ̀ ti dú ìpa àpárá ọmọ ìtọ́sí sọ pé àlùjá ń báyìí náà ọ̀rọ̀ méjèèjì kan ti rú wọn pọ̀ ìtajà fòlù àgbẹ̀mọ́ yóò ti rú náà bà ń pa ọmọ yìí ìdí inú wọn yóò lò yóò kú tó ju agbára rẹ̀ lọ ibi sẹ́yìn yóò kú sí àwọn ọ̀nà kan ṣàkóso

ilé ìdá láti fẹ́ sí ìjọba pàṣípòtò tó kébù ilé ìwà lọ́wọ́ ilé àwọn nílò mísírà mísírà láwọn tó ṣe ìjọba ilé àwọn bìbò yóò ní ìlànà ní ìjọba ìsọ̀rọ̀ yìí àti ilé àwọn àmì ìsọ̀rọ̀ yìí nìkan onílẹ̀yìn wọ̀ ilé ìwádìí fúnra wọn dáadáa gbàgbọ́ dí kó lọ bá àwọn alágbèéká wọn ìrà òun lára fún báyọ̀ aláyò yóò à kọ́ sábà fẹ́ sọ̀tún aláyò àwọn ẹ̀ sọ pé a àbá tó láì iná jáde láti bẹ́ẹ̀ sọ̀tún mágbé ó bọ́ sí gbogbo ní àwọn tó fẹ́ wà ní ní àwọn tó fẹ́ wà ní mísírà òdílé àwọn bàbá ìṣòro níbẹ̀ wọ́n ní ilé ìdí pé ìjọba àmúṣe ìdíkọ́ tó ń lò àbá tó ń lò yìí ẹni tí ó pa ìjọba yẹn run ìkan nínú àwọn ẹni tí mẹ́yẹ òdèdè wọn ọ̀rọ̀ yìí ti tún àwọn àwọn tí wọ́n lọ sàrà wọn náà lọ sí gbọ́ ilẹ̀ ìtumọ̀ rẹ̀ pé ẹnì kó jáde nínú àwọn wọ̀nyí lẹ́kọ̀ọ́ ni ó gba dáúdà. oúnjẹ tí wọ́n pa ọ̀padà tó ń lò tí wọ́n pa ọ̀rọ̀ àkóso àlọ́. wọ́n sì ní ọkùnrin yóò jẹ. عظمة فرعون نعمة عليه على قتل كل جبار يولد بعد ذلك ببني إسرائيل وتترك البنات وعرض الصبيان بني إسرائيل في مشاق الأعمال والمال رغم كثير رحمه الله تعالى ó ń gbà tó ní ìgbà tí ara àfẹ́rẹ́ àwọn tó gbọ́ ọ̀rọ̀ yìí ọwọ́ akọni tó kù sí wàhálà gbogbo ọkùnrin tí wọ́n bá ní ní sọ̀rọ̀ bàdó sọ̀rọ̀ yìí kò pàpà wọn. ó fà ọ̀bẹ̀rẹ̀ wọlé àti pé ká máa lu àwọn bàdó sọ̀rọ̀ sí àwọn àmáàn ìṣà àwọn tẹ́tí ó ti lé ẹgbẹ̀rúgbẹ̀ àwọn tó ń jẹ pẹlẹpẹlẹ àwọn tó ń ṣe wọn lò ó ti bẹ́ẹ̀ ẹni mo jẹ máa ń sọ

tó jẹ́ wípé yẹ̀sùmú ìtòsó àgbà tí ń fi ìyá ìjẹpẹrẹ tí ń dojú yín kọ wọ̀lú lẹ́kùn sí wọn lọ́fà ń dojú yín kọ ìyá tó jẹ́ ìyá ìyá tó láti fi ìlò lòkulò lókè nínú lòkulò yìí kò tó ti lọ bẹ́ẹ̀ tàbí ọ̀húnà náà kò ó tún pa àwọn ọmọ yín tó jẹ́ bákan náà pẹ̀sà yóò náà nisab àwọn tó jẹ́ àwọn obìnrin yín ó ń fi àwọn lẹ̀ nítorí pé ó gbà pé ọkùnrin ni wọ́n yóò pa ìjọba àwọn rẹ̀ fúlàní ló ṣe báyìí ó ṣe báyìí àwọn afáàní ọ̀pá ọkùnrin ẹgbẹ́jẹ́ débi wípé àwọn obìnrin wọ́n ṣe kílẹ̀ o wọ́n wá fi ènìyàn pẹ̀lú ẹ mọ̀ ní kí tí o bá ti sọ́kùnrin obìnrin yóò yẹ pẹ̀lẹ́ nígbà bẹ́ẹ̀ bọ̀ torí pé bálá àgbàdo ayé aláàgbàdo ayé kò ní sọ ọkùnrin àgbẹ̀gbọ̀dọ̀ tó ń jọmọ ní. tí ẹ bá fẹ́ mọ̀ ẹni tí ẹni tó máa dájú ilé tí ọkùnrin nìkan lásìkò ọmọ lágbèrè ìlú ìjọkùnrin ló ti dàgbà ẹni tí ilé ayé rẹ̀ ìbára bẹ́ẹ̀ náà ni obìnrin náà kò mọ̀ dáa ẹgbẹ́ òdìbà olùkẹ́ mo fẹ́ ṣe ìjọba tó kó zẹ́lẹ̀ ní ọkùnrin mo ká sódà sí. tó aláṣọ àwọn tààlà nínú ọ̀sẹ̀tìmọ̀ rẹ̀ tó ga onígbé ọlọ́run ọba ń tẹ́ sáfẹ́ gbé ní ayé lakọ̀ lábo. ìgbẹ́fọ̀dà àwọn nígbà tó ní kóun bẹ̀rẹ̀ sí pa àwọn ọkùnrin àlùmọ́bẹ̀bẹ̀ sẹ̀mẹ̀ ọ̀rọ̀ láti ṣe sáà àwọn obìnrin wọ́n wà láyé tọ̀pọ̀ àti ẹni tí ò lẹ́yìn ta ẹ̀ńdà wúnà mẹ́yìndà. Wípé àwọn obìnrin nígbà ayé bọ́lá sí àwọn wípé wọ́n ti jẹ́ sí wọn protect wọn. Àti wọ́n dá sí wọn sí ìdìbò wọn. Lọ́sùn ní pé kọ́bìnrin má lọ rìn àjò. Àti pé pé ìlà máa máa rọ̀bù rẹ̀ wà pẹ̀lú rẹ̀. Rúbẹ́ ní ìrìn àjò. Ìrìn àjò fẹ́ ní mọ̀ṣápọ̀. Ìrìn àjò fẹ́ ní ìnira. Ìrìn kò ẹwà kójú rẹ̀ ẹ̀rọ ni àtúntọ́nà obìnrin yóò kù ká ta ọkùnrin nínú àjò kò sí bí àjọ ń tẹ̀sí bàbá pé kóbìnrin náà lọ́ọ́ àjò ó jẹ́ pé máhárọ̀ rẹ̀ ìgbà pa rẹ̀ ọkọ rẹ̀ ọmọ rẹ̀ ọkùnrin àbúrò rẹ̀ ọkùnrin rẹ̀ ọkùnrin àwọn báwọn tí wọ́n wà pẹ̀lú gbogbo ọ̀bẹ̀rẹ̀ oníkà àkóńtìbí tágbára rẹ̀ mọ́ so fìlàwọn òun jẹ́ ìdí tí aláṣọ kan á tí aláṣọ ṣètò ìgbékalẹ̀lẹ̀ ayé rẹ̀ àǹfààní àwọn obìnrin ìlú wa lọ́sùn tí wọ́n ń lò fáwọn ṣẹ́ fáwọn fìlàwọn ni wàhálà wàlúùyà ọ̀gbìn láti. من أعظم ما يكون الإدراك وإليه منه يقرأ كتب kótó ẹlẹ́tì kò sí ẹni àwọn ọkùnrin àwọn obìnrin lẹ́wọ́ àti àbùsẹ́ káwọn ọkùnrin ń pèsè ìlà àṣà mi lè fi àwọn ọkùnrin òun fún ìsìn iṣẹ́ tó yẹ káwọn ọkùnrin ṣe àwọn ọ̀rẹ́ ṣe. ìyẹn tó ṣẹlẹ̀ láyé fìrà áhùn táwọn afáǹsọ àwọn òṣèlú yìí fìrà áhùn tó pa wọn ọkùnrin Ọ adé mẹ́ta ló fi mẹ́fà òdòdó àmì ìwà amọ́lúwá òdòdó kí ló ṣe àti mẹ́kànlá náà gbèsè pépé bọ̀ àwọn àpẹẹrẹ obìnrin ibi tí ẹ̀ka ti máa rí nǹkan ẹ̀yìn mọ́ nílùú kò sọ́kùnrin irú ìṣẹ̀lú táwọn fúnra àwọn ọ̀dọ́ táwọn fúnra ọ̀dọ́ ó kọ́ bí sọ́dọ̀ ṣe fúnra ẹ̀yẹ̀ kan onímọ̀sán pé nígbà àwọn ọkùnrin wọn mọ̀ ṣe àwọn obìnrin ọlọ́pàá wọn mọ̀ ṣe ah, bẹ́ẹ̀ wá rí ń bá àwọn ọkùnrin wa ti kúta ìyẹn làwọn obìnrin ti gbọ́ wọn kó kúta nígbà àwọn ọkùnrin kúta lẹ́nu tó bí sọ ẹ wá wò ó àwọn nílùú tiwa tọkùnrin ti pọ̀ lẹ́gẹ́dẹ́ àwọn ọkùnrin yẹn ọ̀dà sọ̀kúrí wọ́n sọ̀rọ̀ lé àwọn obìnrin wọn lọ sí ibi sọ àwọn obìnrin tẹ́bí bí ìjà ìdílé mú ààrẹ ti mẹ́fà yìí bọ́lá màdá àti wà nílé kẹlẹ́sẹ̀ ọ̀tà bí aago tí kò fàṣẹ nígbà jù àwọn ẹ̀sìn kò dàtí. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń fẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní kò fà yìí àjápa ẹjọ́ lọ́jà ẹjọ́ ṣùgbọ́n àwọn ọkọ̀ àwọn wọ̀nyí ìgbọ́dọ̀ àwọn ọmọ wọn àwọn àbúrò wọn àwọn àjọ lọ́kùnrin nínú mọ̀lẹ́bí wọn àyíká àwọn sọ̀rọ̀ àwọn obìnrin ti bọ́ náà tó pa wọn lọ dà kú ìjàmbá ó lè ní gbogbo àwùjọ ìjọba obìnrin wa wọn wá nígbà tó bá wọn bọ́bà lọ́tọ̀ àárọ̀ ọ̀gá lọ tó bá délé wúlò tó wúlò àbúrò tó wúlò sọ pé dẹ́kì láti àárọ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ owó ọ̀ láti bẹ̀rẹ̀ bá fúnbìnrin náà wọ̀ kára. tó ìdílé àti ìjẹ pẹrẹ tó nǹkan sọ̀rọ̀ ayé ìrìn àwọn fúnra ọ̀hún nìyẹn wọ́n wọ́n tó yẹ sùn mú lẹ́kùn sùn àlàáfà fúnra ọ̀hún ó dojú yín kọ àwọn ìwà ìjẹpẹrẹ ìyẹn tí ó máa ń yọ bá mi àpẹẹrẹ tó bẹ̀rẹ̀ àyẹ̀kọ́ nígbà tí ó wàá ṣe nǹkan ẹni òpin ó àwọn ọkùnrin ní òṣà obìnrin nìkan obìnrin nìkan bá wà ìjọba ní màgbọ́n iṣẹ́ tó yẹ mọ́kùnrin máa ṣe àwọn obìnrin náà máa ṣe ìkó ká ló tó wo mọ̀lẹ́bí rẹ̀ ó jẹ́ pé iṣẹ́ tó yẹ mọ́kùnrin ọmọ ṣe obìnrin ní ṣe fámìlì ní fámìlì ní ìṣẹ̀lẹ̀ iṣẹ́ umu àbúrò ṣùgbọ́n ọ̀dà sanbórí wọ́n sùn ìyàwó lọ́ọ́ ọwọ́ àrùbá mú àtàìsílẹ̀ Ihe pẹ̀lú lọ́sọ̀rọ̀ àwọn ọ̀tọ̀ ọ bụla bí àwọn obìnrin kalẹ̀ àmìlẹ́sà lẹ́yìn ìgbà ìgbà àwọn oníṣẹ́ kúgbọ́ tó kọjá àbá àwọn obìnrin ò lágbára ìdáàbòbò ra wọn ìyẹn lábẹ́ ìdí pé obìnrin tí ò bá sí lábẹ́ àkàtà ọkùnrin

tó bọ́bìnrin ó kù káàtà ọkùnrin kan tó mọ ìtafẹ́ àgbà tó mọ dáàbòbò tó mọ pọtẹ́tì láàmú àgbà yìí pé ó jẹ́ bàbá rẹ̀ ó jẹ́ ọkọ rẹ̀ ó jẹ́ ọmọ rẹ̀ ó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó tún lọ́gbà rẹ̀ láti sọ pé ọmọ obìnrin ọmọ ẹ̀gbọ́n lóbi o ọmọ obìnrin yẹn yóò tún lóṣù lè jẹ́ wà níbi wà pípa fáàmù àwọn ọmọ kó sísọ fún ẹgbẹ́ àwọn kan yìí ọlọ́run bá aláàbò sọ̀hánù ọ̀tá ara ara yá àlọ́ ìsọ́lọ̀pọ̀ wọ̀nà tó fún ọ̀rọ̀ ọlọ́run bá mọ̀ ológun dára ó mọ̀ dáa bùkátà sí odòdó pé aláàbò wa. pèrè àwọn ti ṣe ṣe yẹn ìdàbí ọ̀hún náà àbúrò fún wọ̀nyẹ̀ sàbúrò náà níta ọlọ́run pèrè àwọn ó bọ́ bẹ̀rẹ̀ sí nípa àwọn ọmọkùnrin ní wẹ̀sán náà níta ó fi àwọn obìnrin létí òpìlẹ̀. Fìràhùn àwọn afáàmì tí orúkọ rẹ̀ gẹ́gẹ́ Fìràhùn àbí rárá. Ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ abáṣẹ́ orúkọ rẹ̀ gẹ́gẹ́ Fìràhùn apápá ní ó kọ kò yẹn ní wọ́n ti lo Fìràhùn tẹ́lẹ̀ kí wọ́n ti máa ń lo àwọn orúkọ fáwọn oríṣiríṣi àwọn ọba bíi kọ́ńtọ̀ ọba róòmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn tó sọ báyìí wọ́n ní fìràáhùn wọ́n ní orúkọ rẹ̀ gẹ́gẹ́ ní alùwàlí ibùdó mọ́sàáhùn alùwàlí ibùdó mọ́sàáhùn so fìràáhùn yìí ni ó mọ ọkọ̀ lè tó wà ṣùgbọ́n ipò yìí fìràáhùn ti dá mọ́sá àrẹ ìṣọ́lá ṣọ̀ṣọ́lá tó náà ní ilé ìta àkọ́rọ̀ nípa rẹ̀ olódàgbò gọ́tà sọ yìí olódàgbò ọlọ́run yìí dábẹ́ ìhóòrò àbílẹ̀ àkọ́yẹ̀sùn ìrìnà nìsáàkùn ó ń pa àwọn ọmọbìnrin yín ó sì ń fi àwọn ọ̀pọ̀ àwọn ọmọkùnrin ó sì fi àwọn ọmọbìnrin òfin wọn lẹ̀. ọlọ́run ní wàfi ìdáàlì kùmbàlá òun ní rọ́bì kùmbà ààfin. ọlọ́run ní bí tí fúráhánù ṣe yìí wàfi ìdáàlì kó bàlá òun ní rọ́bì kùmbà ààfin. gbọ́dọ̀ bàlá nínú ààrẹ àwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ tó fẹ́ wọ́n ní bá sí ní ọ̀nà láti lẹ̀. wàfi ìdáàlì kùmbàlá òun ní rọ́bì kùmbà ààfin. pé àwọn ọlọ́run ọba ẹgbẹ́ àwọn ọba aláàyè níbi gbogbo wàhálà ọ̀sẹ̀dá ọ̀sẹ̀ yìí ní ìmọ̀ ìṣòro ní ọ̀rọ̀ tuntun máa ń bọ̀. ìdẹ̀ra ewu látọ̀dọ̀ ọlọ́run tó bá ní ìmọ̀ wàá ni ti wá pè ní ẹ pé ni ẹ pé tó bá tó nìyẹn ọjọ́ ó wá pè ní bàlá ẹ pé bàlá á sọ pé àdẹ́wò wọ́n ní bẹ́ẹ̀ ni. gbogbo ọjọ́ ìjẹ́ra ọ̀nà tó wà tó lè ṣáàdù àlùfáìrì gbogbo nǹkan pátápátá àti dáadáa àti àìsókù díẹ̀ àdánwò náà. kí ni àdánwò ti dáadáa tó wà ní pé tó lè dúpẹ́ ọ̀rọ̀ kí ni àdánwò ti àìdá náà sọ̀dọ̀ tó lè tẹ̀sùrù. àdẹ́wò tó ń bẹ níbi dáadáa ni pé ṣé wàá lè fi sọ́fẹ́ ní oṣù dáadáa rẹ̀ pọ̀ àdẹ́wò ti àdẹ́wò òtúpẹ́ tó lè fẹ́ sùúrù tó là ń bọ̀ bàlá wà fi ìdánilẹ́kùn bàlá ọ̀hún ní rọ́pìkùn àbí afọwọ́ tó jẹ̀rí rahmanulá olùkọ́ fi lẹ́yìn fàánà fún من إنجائنا إياكم مما كنتم فيه من عذاب أهل السعود بلاء لكم من ربكم عظيم أي نعمة عظيمة عليكم من الله Allah subhanahu wa ta'ala ní nípa táwọn ọlọ́run ọba aláyín níbi wàhálà fìràhùn. ìmúlẹ̀rù ẹ̀ gbọ́dọ̀ sílẹ̀ ìfàsọ̀rọ̀ yìí ti bọ̀rẹ̀ ikú àwọn ọba ìjẹ́rẹ́ ńlá pé ìdíje bàbá ṣe wá pọ̀ tó ní àdánwò bẹ̀rù ṣe pọ̀ tó. máa bẹ̀rẹ̀ ní pé dídè ẹ̀rá bá ṣe pọ̀ tó lọ́dọ̀ ẹ̀dá ó ní àdánwò ọmọ ẹ̀rìn tí yóò lè dúpẹ́ pé ṣe pọ̀ tó fún gẹ́gẹ́ bó ti jẹ́ pé bàjẹ́wò ìfìsí náà bá ti pọ̀ tó ó ní ìbéèrè nípa wúrù tó ní ìwà ẹ̀dá tọ́lá bá sọ orí fún ọ bó orí ẹ bá ti pọ̀ tó náà ní kọjọ́ bá ń pọ̀dọ̀ ọ̀pọ̀ bí orí ó wá ti pọ̀ tó ilé kéèyàn ó jẹ́ kọ́pẹ́ èèyàn ó pọ̀ nítorí pé àdẹ́wò àdẹ́wò bẹ́ẹ̀ náà ni pé ó lè dúpẹ́ ọlọ́run bá sọ orí fún dúpẹ́ ó sọ orí fún ọ dúpẹ́ ó sì lè gbé ọ lálẹ́ o ti nọ́mà à la lọ́ọ̀dọ̀ òun tó bá ti sí láàárọ̀ ó dùpẹ́ ó sì lọ́ọ̀rọ̀ ó dùpẹ́ ó sì lálẹ́ nípa bá bá ti sọ̀rọ̀ ẹ̀ ìyẹn ní bàlá sọlá sọlá rọ̀ tààlà ìrètí òǹbẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn afọ́nimọ̀ tẹ̀síìr àfàwà àbùlà àlìyá àtàwọn méjì náà àwọn onímọ̀ tẹ̀síìr wọn sọ yìí gbólóhùn bàlá mi bíi onílàlẹ̀ kìlà ìdánikò bàlá ìgbà fọlọ́n dá yíwò ni ọlọ́run bá dá yíwò nípa wípé sẹ́ẹ̀lì dúpẹ́ lórí ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala ilé tí ọlọ́run ọba ilé tí ó ṣe fún yín. a tó mọ lọ sí àyà yìí ọlọ́run bá ní wa ìgbẹ̀jẹ̀ iná kùnmí náà àlefèrè àwọn ẹ̀rọ tí ẹ̀rọ ìsẹ́lì nígbà táwọn ọlọ́run tá a là yín. ìsùnmọ́nà kò sún àdáb tó jẹ́ pé fìràhàn ó jẹ́ pẹ́ẹ́ ẹ̀yin ọmọdé sẹ́lì nínú ìlú ẹ̀ lásùsí. kọ́dà ń pa àwọn ọmọkùnrin ń fi obìnrin yín lẹ̀ tó ń padà wá sùn àwọn ọmọbìnrin di ẹni yẹpẹrẹ láwùjọ. eléyìí tá a ṣe yìí ọlọ́run bá ń láàrin jẹ yín wò afẹ́wò bóyá tẹ̀síkìlì láì sàbárakọ̀ tààlà nìkan tá wà léhìm ọlọ́run bá ń lá àwọn bàbá sọ̀rọ̀ yà létí pé ìdára lòún ṣe fún wọn. ẹlẹ́ẹ̀kejì

ntọ́ta ń rò ó máa tẹ̀lé yẹn lérí ìdẹ̀ra ni ọlọ́run wá sọ yẹn fún ọ ọ̀làdùn àrùn ìgbà lọ́dọ̀ rẹ bá tẹ̀ sàn kọ́ ìyẹn òsì tọrọ owó tọrọ owó rẹ wá ọlọ́run bá ń lọ ọdún di ìmọ̀ràn ọ̀tá ọpẹ́ tó tó ọpẹ́ tó tóbi yẹn bọ̀ ṣùgbọ́n lọ kéèyàn ńlá níbi èsì ọ̀tá ní ìmọ̀tún kẹ̀bí rọ̀ ìdẹ̀ra tó tóbi tó máa ń ṣe fún àwọn ẹrú ẹ̀yìn bákan náà nínú àyà yìí a rí ń bẹ̀ wípé firaun òbílẹ̀jẹ́ ni òbílẹ̀jẹ́ ọkàn rẹ̀ ti lé nígbà tí màmá sọ ní àyà títẹ̀lé tó a padà sọ ọdún pa firaun ní kíkún níwọ̀nba bí Al-Qur'an Karim yóò ṣe gbé wa firaun ọkàn rẹ̀ lè Allah subhanahu wa ta'ala fúnra ara rẹ̀ ìlú mọ̀ọ́mọ̀ na àwọn bàbá ìsọ̀rọ̀ ní ọwọ́ mi agbára àwọn òkà ó lé ẹgbẹ́ agbára àwọn òkà ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala aláàmọ́ẹ̀mọ́ ó ní àwọn bàbá Israel níbi wàhálà Fir'aun láàánú tó lọ àlè inṣàlá rahman ọ̀rọ̀ Fir'aun àtàwọn bàbá Israel ọ̀rọ̀ tó àyà tó tẹ̀lé mọ́tàmátìrì àyè pẹ̀lú àmọ̀ sọ àwọn kan yìí àmọ̀ sọ pọ̀ ṣùgbọ́n nígbà àdébíjà ní láàárọ̀ yìí nígbà Allah subhanahu wa ta'ala ó ìgbẹ́ tí fìlà áàbù ọ̀gọ̀dù wọn rí sínú ọlọ́run ọba yẹn bẹ́ẹ̀ bọ́ wá lọ́nà bíi sẹ́yìn àrọ́ ọmọdọ́mọ wọn ẹ̀yà ń gbàgbọ́ sọ́nà ọba sọ. ìtẹ́pẹ́ ìmẹ́jì ọmọ rẹ ẹfẹ́ mo tá a sílẹ̀ bá bàbá ńlá yín tá a jẹ́ kí wọ́n parun tá a ní ọkọ̀ òdòkọ ẹrú sọ ẹ káwá wà láti fi ẹ mọ̀tà ẹ̀wò ọlọ́run ọba ọlọ́run ọba olùsọ yẹn bá ṣe fún àwọn ọ̀nà kan àwọn àrọ́mọdọ́gbọ́n wọn ọ̀rọ̀ èlé ìlú yẹn sì wà ó sẹ́kọ̀ọ́ rà fún wa ó lè táwọn abáyé mú múra lálẹ́ àwọn ará fún wọn lẹ̀ ẹ̀ ìbá àwọn abáwa ní ìgbẹ́ tó kàn wá ó bá dọ́gba ọkọ olùsọ wa ẹgbẹ́ nílẹ̀ wà yìí náà Yorùbá àbọ̀dé lẹ́yìn àwọn kìnnìkan àwọn làwọn ọmọ tó wà nílẹ̀ tí wọ́n nígbàgbé ìtẹ̀yẹ àwọn àrọ́mọdọ́gbọ́n wọn ó sì mọ lábẹ́ pé ìyẹn bá wúrà Allah subhanahu wa ta'ala ó náà ní ilé ìjẹ́ abẹ́ Allah subhanahu wa ta'ala ó ń ṣàlàyé fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ìdíjà àti sọ́lọ̀ adàwọ̀dà ìmọ̀ ní ndàlá sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in اللهم صل على عبدك ورسولك ونبيك محمد وآله وصحبه أجمعين اللهم يا حي يا قيوم رحمتك نستغيث أصلنا لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم يا حي يا قدير رحمتك من كبير أصلح لنا شأننا كله وتكلنا إلى أنفسنا طرفة عين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا إلى أنفسنا طرفة عين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا الله يا شافي اشفينا واشف مرضانا اللهم يا الله يا شافي اشفينا واشف مرضانا اللهم يا الله يا شافي اشفينا واشف مرضانا اللهم اغفر لنا ولوالدينا وكل اخواننا وازواجنا واصحابنا المسلمين والمسلمات الاحياء والاموات وصلى الله وسلم وبارك على نبينا محمد واله وصحبه اجمعين